Yorùbá Kingdom TV akí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa a wà pẹ̀lú bàbá wa kan pàtàkì ní ìlú Ondo òṣìṣẹ́ ìjọba ni wọ́n ṣùgbọ́n a fi orúkọ bò wọ́n láṣìírí torí gbogbo alamọ bí lókìṣẹ́ fọ́wọ́ náà ṣe rí bàbá wa ẹ jọ̀ọ́ iṣẹ́ wo lẹ̀ ń ṣe gan ní department ìjọba tẹ́ wà. ẹ dírẹ́bà ni mí dírẹ́bà ni mí. dírẹ́bà. Hmm, mo dẹ̀ tún operate machine. a gbọ́ pé ní department ní káàkiri gbogbo ministry tó wà lóńdó gọ́vnà Ondo state ó ti gbé iṣẹ́ kan fún àwọn èèyàn láti mọ páàkì gbogbo dúkìá àjọba tó wà ní state àdẹ̀gbọ́ pé wọ́n ní wọ́n san thirty million sí ministry yẹn kán tó lè mọ páàkì gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹjọ́ báwo lẹ ṣe rí sí àti pé kílẹ̀ lè sọ ń pa ẹ̀. ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ tán sọ yẹn kò sírọ́ kankan níbẹ̀ rárá òótọ́ làwa náà gbọ́ wípé wọ́n ní wọ́n ti san thirty million pé àwọn àwọn bí ẹbí wọn torí ẹbí wọn la lè pè wọn àwọn tán jọ mọ́ra wọn pé wọ́n fẹ́ máa kó àwọn trap tí ó wà ní gbogbo àwọn ministries wọ̀nyẹn pé àwọn mọ́tò tó ti di bóyá pé ó bàjẹ́ díẹ̀díẹ̀ ìkan táwọn pè ní trap yẹn irọ́ ni o àwọn mọ́tò tó sì dáa ó wà ń bẹ̀ o àwọn kan táwọn ọmọ wa sì lè bá tá a sì lè rí tọ́ka sí àwọn dúlí machine wà ń bẹ̀ o àwọn katakata tó wà òkè wà ń bẹ̀ o tó fi ń ṣọ̀nà àbí tó fi ń ṣoko. tó fi ń ṣoko tó fi ń ṣọ̀nà ó wà ń bẹ̀. tọ́nà wa ò dẹ̀ da. bẹ́ẹ̀ ni o ní ministry of work wọ́n páàkì ń bẹ̀ ní agric wọ́n páàkì ń bẹ̀ ní water wọ́n páàkì ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan tán ni wọ́n san thirty million fún yín tí a bá wo nǹkan tí wọ́n ti kó ó ti lé ní three hundred and fifty million. three hundred and fifty million. bẹ́ẹ̀ ni ní nǹkan tán ti kó tán ti tán ti tán ti ń ta yìí tí wọ́n ń sọ in fact kò yí àwa gan torí ó dàbẹ̀ pé wọ́n kàn fẹ́ sọ Ondo state bí a sọ pé àti ta Ondo state lójú àwa lórí because nǹkan tí wọ́n ń tà yẹn ìjẹ́ wọ́n replace ẹ̀ padà hmm. ìjẹ́ wọ́n tiẹ̀ ra àwọn tututututututu nígbà tó bá yá mo rò pé bóyá wọ́n ṣe máa gbogbo àwọn ministry àtàwọn paratatàs wọ̀nyí bóyá wọ́n ṣe máa tà wọ́n gan kò tíye wa hmm torí kò tí kò mí wa ò mọ ibi tán lọ pẹ̀lú ọ̀rọ̀. gbogbo bá ṣe ń ta àwọn nǹkan wọ̀nyí wọn rà mí replace kan fi replace. wọn kò sí kakata kò sí kakata a ṣe bí nǹkan tá à ń sọ yìí àwọn ọmọ ǹdẹ́ ṣètì sáré àwọn ford àwọn eh, in tí wọ́n ṣe ṣèbí wọ́n lọ repair àwọn in yìí kéékèèké kéékèèké wọ̀nyẹn tí wọ́n ní wọ́n ra ẹ́ńjì sí kò sí láyé ìgbà kan láyé àwọn gọ́vnọ̀s tó kọjá ṣèbí wọ́n ra mọ́tò tuntun ni bẹ̀tì nísìnyí báyìí wọ́n ra mọ́tò wọ́n rìpíà gbogbo ilé tán dẹ̀ rìpíà báyìí gbogbo ẹ̀ ló ti dáhùn padà tán kàn fowó wa tán ti fi ṣe owó tán kàn wéèsì owó wa gbogbo ẹ̀ ló ń dáhùn padà kọ́lọ́n ràn wá lọ́wọ́ èmi ò kàn rí torí látòrí olórí wọn títí dé gómìnà wọn títí dé gbogbo ẹ̀ ọ̀rọ̀ yìí a nílò láti gbára wa tá a bá dẹ̀ gbára wa tán àwa yorùbá tá a bá gbára wa tán àwọn tá a pè ní olórí wa ẹ̀jẹ̀ àwọn ará ìgbà yẹn ó ti wà lára wọn ó yẹ ká lójú tèmi ni o kò tí ẹ yẹ ká pẹ̀lú ẹni tó mọ̀ bá wá ṣèjọba ìjọba tuntun tó ń bọ̀ lórílẹ̀‐èdè torí èmi gbàgbọ́ wípé ìjọba tuntun ṣì máa wá sórílẹ̀‐èdè. ẹ ṣe gan ìbéèrè kejì tá a tún fẹ́ béèrè lọ́wọ́ yín sáà kí lẹ rí sí bẹ́ẹ̀ ń sanwó òṣìṣẹ́ àti pé kí ni ọjọ́ ọ̀la òṣìṣẹ́ gan pẹ̀lú pension pé ah. ṣé lè rí gratitude wọn gbà kí lẹ rí torí ẹ̀yin jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. ẹ ṣà kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ òṣìṣẹ́ tí ó bá tèmi bá èmi kàn lè gba òṣìṣẹ́ níyànjú wípé tó o bá lóko kó o lọ múra pé bí yá pé o rìtáyà wàá rí kankan gbà lọ́wọ́ àwọn gómìnà ẹ já wo yíyàwó náà ti san gratitude last. Hmm ọdún bẹ́ẹ̀ ni o yíyàwó náà ti san last táwa táwa ń sọ̀rọ̀ wípé àwọn tó wá wà lẹ́nu iṣẹ́ báyìí kò sí òpù nǹkan ti bàjẹ́ ṣé èèyàn tó ń ta gbogbo reserve tó ti ń ta gbogbo reserve wa tó ń lì sí ẹ̀ fún ninety nine years lójú tèmi báyìí èmi kà á sí sẹ́ńtúrì méjì ló ti tà á fọwọn òyìnbó. ẹ má ṣe ṣe rí ibi tẹ́ ẹ̀ lọ yẹn gan another topic eh, nígbà eh. míì. so ọ̀tọ̀ la gbọ́ pé wọ́n ti ta reserve sí oh. ọ̀wọ̀ oh. wọ́n ti wọ́n ti list yẹ sí ìdànrè. àní kọ́lọ̀ ń ràn wá lọ́wọ́. Fáṣọlá fatu eh, Fáṣọlá katu fan settlement ló sì kú báyìí tí wọ́n fẹ́ list tí wọ́n ò tí list ìyẹn ọ̀rọ̀ míì ni ṣùgbọ́n kí lẹ rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lóńdó pẹ̀lú bẹ́yẹ ń san owó oṣù fún wọn ṣé lọ́rùn bẹ́ẹ̀. Ah, ah, ṣé nígbà tá a ṣẹ̀ ń gba owó oṣù kẹrin ní oṣù kẹjọ tá a ṣẹ̀ ń gba owó oṣù kẹrin báwo ló ṣe fẹ́ bá nǹkan dẹ̀ wọ́n sí lójoojúmọ́ òṣìṣẹ́ wọ́n ní civil servant ẹrú ìjọba ẹrú là ń ṣe báyìí ẹrú lòṣìṣẹ́ ń ṣe ẹ wo ẹ wo bí a sọ pé èèyàn ń tọrọ bárà ó dẹ̀ ń ṣiṣẹ́ gọ́vùnà kan dẹ̀ ń gbádùn wọ́n ń gbádùn ní tiwọn ọlọ́run nìkan ló lè gbà wá kò sí kàtí mo lè rí sọ ju bẹ́ẹ̀ lọ ọlọ́run nìkan ló lè gbà wá torí ẹni téèyàn ò lè mú ọlọ́run nìkan ló lè mú. ẹ ṣe gan kí lẹ wá àmọ̀ràn olè wá fẹ́ fún àwọn ará ìlú pẹ̀lú gbogbo bí nǹkan ṣe rí báyìí pẹ̀lú bí nǹkan ṣe wọ́n gbogbo yìí kò sí àmọ́ ṣé kán dìbò ni àbí. àmọ̀ràn èmi lémi ní tèmi èmi máa ń sọ ní gbogbo ibi tí bá ti wà mo ní lọ́kàn tèmi àti ní èròǹgbà inú tèmi èmi máa ń sọ tá a bá sọ̀rọ̀ mọ́ ní kò sí election twenty twenty three torí ń bá ṣe ń wo gbogbo kan tó ń lọ ìka tẹ́mi kan pé àwọn ọmọ Yorùbá wa tí mo pe ọkàn wọn wálé sí ni wípé kó ní kálukú gbáradì ká máa gba àdúrà wípé kọ́lọ́run ó jọ kó gba orílẹ̀-èdè kó gba ilẹ̀ wa fún wa ìka tẹ́mi rí bẹ̀ nìyẹn ẹ ṣe pé kí gbogbo nǹkan tá à ń rí ní bíbáyìí ká lọ́mọ fi ṣe àwọn ìlú aṣálẹ̀ tẹ́ bá ti àwọ àwọn kankan tó ń lọ tó yẹ pé àwọn ìlú kan wà tó yẹ pé kò sí kankan fún wọn owó wa ó tún ní pàṣẹ́ntẹ́jì tó tún fún wọn lẹ́dẹ̀ ẹ sọ pé ẹ fẹ́ dìbò ẹ fẹ́ dìbò táwọn kan sọ pé àwọn ló kàn ṣé ẹyin ẹyin ẹyin ẹyin ṣé ibo àárẹ̀ èèyàn tiẹ̀ lẹ̀ alóhùn fẹ́ wá sọ̀dọ̀ Yorùbá haúsá àárẹ̀ èèyàn tiẹ̀ lẹ̀ alóhùn fẹ́ wá sọ̀dọ̀ Yorùbá oníkálùkù là forí ẹ̀ àsìkò yìí lèmi kàn gba Yorùbá ní ìyànjú wíkẹ́ ká gbìyànjú ká padà ká gba ẹ̀tọ́ wa tá a ti gba ẹ̀tọ́ wa ṣe rí àwọn olórí tí ò da wọ̀nyí lèmi máa bá wa sọ̀rọ̀ lé lórí tá a bá ti gbà á ẹ̀ mọ̀mọ̀ jẹun pẹ̀lú o káwọn ra wà kán wà níbì kan káwá wá àwọn ọmọdé kì í ṣe bí ọmọ yahoo yahoo bẹ̀tọ̀ àwọn ọmọ ọlọ́gbọ́n ọlọ́gbọ́n pípé tí ọlọ́run fi tí ó fi ẹ̀mí tiẹ̀ sí lára wọn ká wọn kán lè bá wa ṣe ìjọba ẹ̀ torí ilẹ̀ tó kún fún wàrà tó ń ṣàn fún oyin onílẹ̀ yorùbá ọlọ́run á ràn wá lọ́wọ́ sàmì. ẹ ṣe gan-an lẹ́ẹ̀kan sí gbogbo ara lé ọ̀rọ̀ lẹ́ti gbọ́ lẹ́nu bàbá wa yẹn a fẹ́ dárúkọ wọn torí pé òṣìṣẹ́ ìjọba ni wọ́n ní Ondo State Ondo State gẹ́gẹ́ náà wà ní ibi tí wọ́n ti ń wa mọ́tò ìjọba ṣùgbọ́n a ò fẹ́ dárúkọ wọn nítorí pé iṣẹ́ tí wọ́n ń ṣe lẹ́ẹ̀kan sí Yorùbá Kingdom